أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين وبعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tí ó sọ ẹ̀mí wa di ìrọ̀lẹ́ òní fún almunasaba a ó sọ̀rọ̀ lórí mẹ́wàá gbòmùhíjà èyí tá a wà nínú rẹ̀ lónìí kí ni ọlá tó ń bẹ fún ọjọ́ mẹ́wàá gbòmùhíjà yìí kí ni àwọn ohun tó jẹ́ bí ìbádà tí a fẹ́ ká ṣe nínú àwọn gbòmùhíjà yìí torí kí a lè ṣe oríire tó ń bẹ́ńbẹ́ ọ̀kọ́kọ́ ni pé ọlọ́run ọba ó dá àwọn ẹ̀dá bẹ́ẹ̀ náà ló sì dá wọn tó fún àwọn kan ní ọlá ju ẹnìkan lọ ọlọ́run dá màláìkà ó fún àwọn màláìkà kan ó fún wọn ní ọlá ju ẹnìkan lọ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ó rán àwọn òjíṣẹ́ rẹ̀ àti àwọn ànábì rẹ̀ ó dá wọn kan lọ́lá ju ẹnìkan lọ ẹni tí ọlọ́run bá dọ́lálá nínú àwọn màláìka òní màláìka jibril bẹ́ẹ̀ ni ẹni tí ọlọ́run dá lọ́lá jù nínú àwọn ànábì ọlọ́run àti òun òjíṣẹ́ àwọn ni olùlàázùn àwọn márààrún tí wọ́n ń pè ní olùlàázùn tí anabi muhammad sallallahu alaihi wasallam tó ní ọlá ju gbogbo wọn lọ pátá bẹ́ẹ̀ náà ni ara àwọn ẹ̀dá ọlọ́run dá wa ó fáwọn kan lájùlọ lórí àwọn kan ọlọ́run fún àwọn ààyè kan ní àjùlọ lórí ààyè kan gẹ́gẹ́ bí ó ṣe fún maka lájùlọ ní gbogbo ààyè pátápátá ilẹ̀ ayé bẹ́ẹ̀ náà ni àwọn àsìkò kan wà tí ọlọ́run dáná lá ju àwọn àsìkò kan lọ gẹ́gẹ́ bí ó ti jẹ́ nínú àwọn alẹ́ àwọn oṣù kan bí oṣù ramadan àti ọjọ́ mẹ́wàá dhulhijja àti ọjọ́ mẹ́wàá muharram gbogbo àwọn èyí àjùlọ ní tọ́lọ́mọ ń ṣe fún àwọn ẹ̀dá ẹ̀ àwọn afáàní ìdí tí ọlọ́run fi ṣerú àwọn àjùlọ báyìí fún ààyè kan ju ààyè kan lọ àsìkò kan ju àsìkò kan lọ torí kó lè bàa jẹ́ ẹ̀san fún àwọn àlùmọ́ níbi muhammad sallallahu alayhi wa sallam torí páwọn àlùmọ́ rí kọjá wọ́n máa ń pẹ́ láyé tí a ò bá gbàgbé anabi nuh ó lo three hundred uh, nine hundred and fifty years ló fi ń pe àwọn èèyàn rẹ̀ léyìí tó fi hàn pé kì í ṣe eh, ọjọ́ tó lò ní ayé nìkan nìyẹn síwájú kó tó di ànábì nǹkan sọ eléyìí fi hàn bí àwọn èèyàn ṣe ń pẹ́ láyé lásìkò kan ju àsìkò kan lọ ṣùgbọ́n al'umma nabi sallallahu alaihi wasallam àwa ni al'umma ta kì í pẹ́ lé ayé pẹ́ẹ̀pẹ́ torí pé ẹni wọn bá dàgbà jù ó ní ẹni tí ó lo hundred years anabi sallallahu alaihi wasallam ó wá nú ẹgbàá wọ́ọ̀rọ̀ tó sọ pé أعمار أمتي ما بين ستين إلى سبعين أجولي عن أمامي تقول اللي تنفقوا láàrin ọgọ́ta ọdún sí àádọ́rin ni sixty to seventy years wà á kọ́lù mẹ́yìn ìyàjúzù dáre àwọn ètò kéré jù làwọn tó ju seventy years lọ so àwọn tó máa lo eighty eighty years ninety years hundred àwọn nǹkan tó kéré jù ni ṣùgbọ́n pọ̀ èrò ọ̀pọ̀ àwọn èèyàn ní àsìkò tá a wà wọn à lè ju seventy years lọ ṣùgbọ́n kí ni tọ́lọ̀ fi máa san wọ́n lẹ́sàn táwọn náà fi dàbí àwọn àjọ àkọ́kọ́ nígbà téèyàn bá lo bíi one thousand years tó ń jọ́sìn fọlọ́run ṣe é mọ̀ pé ìjọ́sìn rẹ̀ kò lè dàbí ẹni tó ń jọ́sìn ní seventy years so ìdínú tọ́lọ́wọ́ bá fi dá àwọn àsìkò kan lọ́lá ju àsìkò kan lọ lápẹjúwe lẹ́yìnlẹ́tùn kọ́dìr alẹ́ ọjọ́ kan ọlọ́run fún lọ́lá ju oṣù igba lọ one thousand months so dábàá ka one thousand months ọdún mélòó la máa rí nú ẹ̀ almost eighty years so ẹni ọba lò bí twenty years láyé torí laylatul qadr that is eighty times twenty so ibi tọ́lọ̀ ti san àwọn àlùmọ́ anabi muhammad sallallahu alayhi wa sallam lẹ́sàn pípẹ́ táwọn kan ń pẹ́ nílé ayé ju àwọn lọ nìyẹn kì í wá ṣe laylatul qadr nìkan oríṣiríṣi àwọn àsìkò àti àwọn àyè lẹ́yìn ó ṣe ìjọsìn kékeré tọ́nà ń fún ní ládá tó pọ̀ ju ládá àìmọye ọdún lọ irú ẹ̀ ní àsìkò tá a wà yìí ọjọ́ mẹ́wàá dhulhijja ọjọ́ mẹ́wàá nínú dhulhijja ó wá náà alquran ọlọ́ni wa adhim fi nasi bil hajj yatuka rijalan wa ala kulli damirin yatina min kulli fajin amik pépè ìwọ anabi ibrahim aleyhi salatu wa salam kí o pèpè sínú àwọn èèyàn wọ́n máa wá sí hajj wọ́n máa wá lákọ̀ àtàbò àwọn tí wọ́n ń fẹsẹ̀ rìn àwọn tí wọ́n ń gorí tó ń gun nǹkan ọ̀gùn wọ́n máa wá látọ̀nà tó jì torí kíni lè yẹ́ṣàdù torí kún ó lè wá testify wọn lè wá rí àwọn àǹfààní tí ń bẹ fún wọn ní àyè náà wayadhkuru ismallah fi ayyami ma'lumat wọ́n sì máa yin ọlọ́run kọ́ máa dárúkọ ọlọ́run kọ́ máa ṣe ìrántí ọlọ́run ní àwọn àwọn ọjọ́ tá a lè kà wọ́n ní ayyamu ma'lumat ọjọ́ tó ló ń kà yẹn ọjọ́ tá a mà ó ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá yẹn Dhul Hijjah láti dùlhíjà àkọ́kọ́ sí ọjọ́ kẹwàá tí ń ṣe ọdún léyà so àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá ń ọjọ́ tó lọ́la gan-an ni níbi ọlá tó ní ọlọ́run tó fi búra nínú alukur'an ọlọ́run ní wàlfẹ́jì wàlàyàlè àṣù wàṣẹ́fì wàlwọ́tẹ̀ abdullah ajabiri ibn abdullah ó ní ó ní ashrul adha ó ní ọjọ́ mẹ́wàá volhijja alwitir ó ní ọjọ́ àràfá wàṣẹ́fì ó ní ọjọ́ kejì àjọ kẹta ọjọ́ ọdún iléyà so ọlọ́run ní fi búra tí kìí bá ṣe pé àwọn àǹfààní àtàwọn ọlá ti ń bẹnú ẹ̀ so àsìkò náà láwàáyé ó tọ́ kí á sọ̀rọ̀ lórí ẹ̀ ó wá náà gbà wọ́n tí wọ́n gbà wá láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam sọ pé mamin ayyami lacamalu sọ́ọ̀lìhù fi àhàbù ilà lọ́ọ̀hìn mi náà ayyam kò sí àwọn ọjọ́ kan tó yẹ pé iṣẹ́ rẹ ó wu ọlọ́run jù gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ nínú àwọn ọjọ́ mẹ́wàá yìí qalu ya rasulallah wala aljihadu fi sabilillah wọn wá bí anabi sàn sálàm bó tiẹ̀ jẹ́ pé èèyàn wá jáde lọ jagun ẹ̀sìn tó wá kú sí ojú ọ̀nà ọlọ́run kò lè tó kó ṣiṣẹ́ rẹ nú àwọn ọjọ́ mẹ́rẹ̀ wáyé anabi mi bẹ́ẹ̀ ni kódà kọjá pé ọ jagun ẹ̀sìn kọ́ wá kú sàn iṣẹ́ tí ó ṣe nú ọjọ́ mẹ́rẹ̀ wáyé kò lè tó i mean iṣẹ́ tí ó ṣe nú ọjọ́ mẹ́rẹ̀ wáyé yóò ju kọjagun ẹ̀sìn kó kú sínú ogun ẹ̀sìn lọ so eléyìí fi hàn pé àǹfààní ti ń bẹ nínú àwọn ọjọ́ yìí ó pọ̀ àwọn aṣíwájú nínú àwọn sàábí anabi sallallahu alayhi wa sallam àtàwọn tabi'in kánú yu'adhimuna thalathata asharat wọ́n máa ń pọ́n àwọn ọjọ́ mẹ́wàá mẹ́ta kan lé ọ̀rọ̀ ọjọ́ mẹ́wàá mẹ́ta wọ́n máa ń panlé al-ashru al-akhir min ramadan ọjọ́ mẹ́wàá gbẹ̀yìn nínú oṣù ramadan wal-ashru al-awwal min dhil-hijja àti ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù dhil-hijja wal-ashru al muharram àti ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù muharram láti máa jọ́sìn fọ́lọ́run nínú ẹ̀ torí pé ládá tọ́lọ̀ máa fún ẹrú rẹ̀ ń bẹ̀ ó pọ̀ ju ládá tí ó ṣe iṣẹ́ rẹ̀ ní ọjọ́ míì tí kìí ṣe àwọn ọjọ́ náà lọ ṣùgbọ́n ọjọ́ tó wà tá a wà nú ẹ̀ ó ní ashru dhulhijja ọjọ́ mẹ́wàá dhulhijja ohun tó fi lọ́lá ni pé àkọ́kọ́ nínú ẹ̀ ní ọjọ́ àràfá wà nínú ọjọ́ mẹ́wàá yẹn inú ẹ̀ lágun àràfá and then ọjọ́ àràfà yẹn ọjọ́ tó tóbi ni ọjọ́ um, alfaari ni fún mùsùlùmí torí pé ọjọ́ náà ni ọlọ́run bá pé ẹ̀sìn wọn ọjọ́ àràfà lọ́lọ́run sọ aliyahuma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dinan ọjọ́ ni ọlọ́run lónìí akmaltu lakum dinakum mo pé ẹ̀sìn yìí oore mi mo sì si pé mo ti ṣe tó pé lẹ́yìn lórí mo wá gba ẹ̀sìn Islam kọjá ẹ̀sìn tẹ́ ṣe là bákan náà ọjọ́ àròfọ́ gangan anabisa asalam sọ pé ma min yawmin akthara min an yu'tiqa Allahu fi abdan min an-nar min yawmi kò sí ọjọ́ tọ́lọ̀ máa mú tọ́mọ ń bọ́ okùn kúrò lọ́rùn àwọn ọmọ àwọn tí wọ́n ti wà nínú iná tí ó fi wọ́n sínú àlìjánná ju ọjọ́ àràfá lọ tí ọlọ́run rà wọ́n kalẹ̀ láti inú iná lọ sí àlìjánná torí pé ọjọ́ náà ìnáwó yẹ́dùnú ọlọ́run ọba yóò súnmọ́ ilé ayé thumma yubahi bihimul malaika yóò wá máa fi àwọn ẹ̀dá tí wọ́n ń jọ́sìn fún níjọ́ ràfá yẹn yóò máa fi wọ́n yẹn lọ́dọ̀ àwọn màláìka ipe ẹ̀yin lẹ́ ń wo pé ń jọ́sìn fún mi ṣùgbọ́n àwọn kan ní tí wọ́n wà nílé ayé ẹ̀wò mi àti pójọ tí wọ́n ń jọ́sìn fún èmi ọlọ́run ọba yóò wá máa bẹ àwọn màláìka léèrè pé kí ni tí wọ́n ń wá gbogbo tí wọ́n ń bá wá pátá bó ti ṣe fún wọn so eléyìí fi hàn pé ọjọ́ náà ọjọ́ ńlá ni inú oṣù inú ọjọ́ mẹ́wàá oṣù yìí náà ló wà bákan náà nínú rẹ̀ ní ọjọ́ ìdúran ọjọ́ léyà ó ní ọjọ́ kẹwàá dhulhijja lọ́jọ́ tí àwọn mùsùlùmí tí wọ́n máa dúran láti fi jọ́sìn fún ọlọ́run ọba anabisa asalam sọ pé inna a'dhamal ayyamu inda Allah ọjọ́ tó tóbi jùlọ lọ́dọ̀ ọlọ́run tabaraka wa ta'ala yawmun naha ó ní ọjọ́ òdúran súnmọ́ yawmul karh bẹ́ẹ̀ ni ọjọ́ kejì àti ọjọ́ kẹta àwọn sẹ́ẹ̀rẹ̀ tí tó tọ́ tá a fẹ́ káwọn èèyàn wọn máa ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí kódà bí wọ́n ti ń ṣe tẹ́lẹ̀ wọn múra sí ju bí wọ́n ti ń ṣe lọ torí ọlá tí ń bẹ́ńbẹ́ àti àwọn iṣẹ́ ládá tọ́lọ́run fún wọn àkọ́kọ́ ó ní àtẹ́wùbà tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba ní gbogbo àwọn tí wọ́n ti ṣe sí ẹ̀yìn kí wọ́n túbá lọ sí ọ̀dọ̀ ọlọ́run ọba gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí wọ́n ti ṣe sẹ́yìn kọ́ wá àforíjì ní ọ̀dọ̀ ọlọ́run torí pé ẹ̀ṣẹ̀ tá rí yìí Ah, ohun aburú ni ó sì máa ń kó aburú báyìí ọlọ́ni wà má asọ́bàkùn mi musibatin fábìmà kẹsàbàt àìdíkùn wọ̀yà àfò ànkàfì gbogbo ń tọ́ba báyìí láburú ohun tí ẹ fọwọ́ yín fà ní gbogbo ń tọ́ba báyìí pátá láburú ohun tí ọwọ́ yín fà fúnra yín ni wọ̀yà àfò ànkàfì ọlọ́run a máa ṣe àmójúkúrò ní àwọn ilé ìfihìn tó pọ̀ ìbáyé pé gbogbo àwọn àṣìṣe tẹ́ ń ṣe lọ́lọ́mọ máa fi bí yín léèrè kò sẹ́ni tí ó tí ó clean níwájú ọlọ́run so ẹsẹ̀ tá a rí ohun tó burú ni so ó pa dandan kí àwọn èèyàn wọ́n tọrọ àforíjìn ní àwọn àsìkò tó lọ́lá tí ọlọ́mọ ń foríjìn ẹ̀dá ẹ̀ irú ẹ̀ ni àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wà dhul bákan náà tútú bá lọ sọ́dọ̀ ọlọ́run bá gbogbo àsìkò pátá òun la fẹ́ kéèyàn máa ṣe torí pé ọlọ́run pé àwọn tí kì í tú bá lọ sọ́dọ̀ rẹ̀ ní alábòsí avọ́ọ̀lì wọ́n máa lámìyàtú fọ́wùlá ìkà òun vọ́ọ̀lì mu gbogbo ẹnikẹ́ni tí ọba tú bá lọ sọ́dọ̀ ọlọ́run ọba àwọn ihun gan-an gbogbo ẹni tó bá túbá ọlọ́run ọba gbà tútú bá rẹ̀ yóò sì foríjì torí pé anamsa asalam sọ pé ata ibùmínà dánbí kàmàlá dánbàlá gbogbo ẹnikẹ́ni tó bá túbá níbi ìṣẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́run yóò foríjì gẹ́gẹ́ bí ẹni tí ọ̀dẹ́sẹ̀ ni ohun ẹlẹ́ẹ̀kejì òní vikrullah kama kama pe ọlọ́run ọba ká sì máa dárúkọ ọlọ́run ká máa ṣèrántí ọlọ́run ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ́wá ní ṣíṣe ìrántí tó pọ̀ torí pé anabi sallallahu alayhi wa sallam a máa ṣe ìrántí ọlọ́run ní gbogbo àsìkò كان النبي صلى الله عليه وسلم يذكر الله على كل أحيانه gbogbo gbà ní ànábì sallallahu alayhi wa sallam máa ń pe ọlọ́run so ọjọ́ tó lọ́la jù ní àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ká múra sí pípe ọlọ́run ọba torí pé ọlọ́run sọ níbi ááyà tó sọ̀kalẹ̀ lórí dhulhijja àti hajj liyashhadu manafi'a lahum torí kí wọ́n lè lọ fojú rí àwọn nǹkan àǹfààní tí ń bẹ fún wọn náà wa yadhkuru ismallah wọ́n máa dárúkọ ọlọ́run kan máa ṣèrántí ọlọ́run fi ayyamin ma'lumat nínú àwọn ọjọ́ tí a mọ̀ ó ní ọjọ́ mẹ́wàá dhulhijja bákan náà ẹgbàwọ́ ọ̀rọ̀ wá láti àdọ̀ annabi sallallahu alaihi wasallam tó ní ma min inda Allah wala ahabbu ilayhi al fihinna min hadhihi al-ayyam al-ashr kò sí àwọn ọjọ́ kan tó tóbi jùlọ lọ́dọ̀ ọlọ́run tí ọlọ́run nífẹ̀ẹ́ sí kéèyàn ó ṣiṣẹ́ eré nú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí fa akfiru fihinna ẹ máa ṣe léè tó pọ̀ mina tàlíìrì wa takbiri wa tahmid èmi ni pé ẹ máa ṣe la ilaha illallah ẹ máa ṣe allahu akbar ẹ máa ṣe alhamdulillah léè tó pọ̀ nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí. bákan náà ẹlẹ́ẹ̀kẹta òun ni kéèyàn máa gbàdúrà sọlọ́run gbogbo tó bá wúyàn láti tọrọ lẹ́yìn ìgbà tí èèyàn bá túbà lọ sọ́dọ̀ ọlọ́run tó tọrọ àforíjì tó sì ń pe ọlọ́run ní pípé ìmọ̀ràn tí ọlọ́run tó kó tó máa gbàdúrà torí pé ọlọ́run ọba ọba tí ó máa ń tijú ẹrú ẹ̀ tó bá náwó sí ọ̀dọ̀ rẹ̀ kó dá ọwọ́ náà padà láì jẹ́ pé ọlọ́run bá bí àbùkátà rẹ̀ so nínú àwọn tó dá ká máa ṣe nínú àwọn ọjọ́ yìí ó ní ká máa gbàdúrà sọ́lọ́ gbogbo wa pátálà ní àwọn tí tá a fẹ́ kọ́lọ́run ó ṣe fún wa àsìkò tọ́lọ̀ máa ń gbàdúrà lóde ká tẹ́wọ́ sọ́lọ́ ká máa gbàdúrà fún àǹfààní ẹni tó bá fẹ́ gbàdúrà sọ́lọ́ àkọ́kọ́ ó ní pé ó láti gbàdúrà náà torí ọlọ́run lásán ikhlas kọ́ gbàdúrà yẹn torí ọlọ́run kì í ṣe pé torí ilé ayé bẹ́ẹ̀ sì ni kì í sí pé káwọn èèyàn ó lè rí i ń gbàdúrà and then adamul istijal kọ́mọ̀ se máa yára pé ní ìsìn ní ìsìn òun fẹ́ kọ́lọ̀ òun se tí òun béèrè kọ́lọ̀ òun se fún un kò sí sharp sharp níbi ọ̀rọ̀ náà náà wọ́n dùn áwọ̀ bìlìkàyì gbogbo àdúrà tí wọ́n bá gbà kọjá pé oore ní ń tọrọ lọ́dọ̀ ọlọ́run kọ́mọ̀ gbàdúrà burú àìgbàdúrà burú pé pé wọ́n lọ́n lágbájá tí àjọ ń tí ṣọ́ọ̀bù wa jẹ jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn jẹ́ kí arzikì rẹ̀ ọ́ parun torí kí tèmi ó lè gbòòrò a kì í gbàdúrà sọ́nà pẹ̀lú aburú oore lèèyàn máa ń tọrọ lọ́dọ̀ ọlọ́run bákan náà tí a bá fẹ́ kí àdúrà wọn gbà ẹ jẹ́ kó pé gbogbo ń mú sẹ́nu gbogbo ń tà sára gbogbo ẹ̀ láti di halal ni torí pé gbogbo ẹni tí ń bá ń jẹ haram àdúrà rẹ̀ kì í gbà so ká jẹ́ kí ìjẹ wa àti ìmú wa kó jẹ́ pé ọ̀nà tó tọ́ ni òdúrù kọl nígbà tá a máa ń gbàdúrà sọlọ ká kí ẹ̀mí wa kó wà lọ́dọ̀ ọlọ́run ọ̀hún torí pé ọlọ́run tóbi ju ká máa gbàdúrà sọlọ kẹ́mi wọ́n wà gbòmí lọ. No bákan náà ká tún ran àdúrà wa lọ pẹ̀lú ṣíṣe àsàlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam torí pé àdúrà téèyàn bá ń gbà ó máa ń yára gbà nígbà tí máa ń ṣe àsàlátù fún anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà ohun tí ó tó dáa jù ká ṣe nínú àwọn ọjọ́ mẹ́wẹ̀ẹ̀wá yìí ó ní ààwẹ̀ ààwẹ̀ gbígbà ẹni ó bá lọ sí kó fi ọjọ́ mẹ́sàn-án yẹn kó fi gbà ààwẹ̀ papọ̀ mọ́ ọjọ́ àràfá gbogbo téèyàn bá lè ṣe gbogbo èyí téèyàn bá ṣe nú ẹ̀ kò sáburú nú ẹ̀ èyí téèyàn lágbára àti lè ṣe kò sáburú nú ẹ̀ torí pé ààwẹ̀ gbígbà ohun tó tóbi ni ọ̀nà ìjọsìn fọlọ́n tó tóbi ni kwa torí pé ọlọ́run bá nìkan ló mọ orí ẹ̀sán tí ó sàn fún ẹni tí ń bá ń gbà wọ̀. bákan náà kìyàmù lẹ́yìn láti máa dìde lóru máa kírun ní àwọn ọjọ́ yìí ó lọ́la gan kéèyàn ó ṣerú ẹ̀ torí pé irun tó lọ́la jù lẹ́yìn àwọn àrùn ọ̀ràn èèyàn ó ní irun tá a dìde lálẹ́ tá a kí ètò lọ́la jù lẹ́yìn àwọn àrùn ọ̀ràn èèyàn tó rárá àrùn tá a kí lóòjọ́ ó ní irun tá a dìde lóru tá a kí àsìkò tí ẹ̀dá sì máa ń súnmọ́ lọ́n jù ó ní òru gangan gbogbo ẹnikẹ́ni tó bá tó bá tó bá ní agbára àti dìde lóru ó bẹ lọ́n àsìkò tí àdúrà máa ń gbà ni so nínú àwọn nǹkan tí tó dáa kéèyàn máa ṣe ó ní àtàgbír wàtàhlíl mímá ṣe tàgbír àti la ilaha illallah ní àwọn ọjọ́ yìí ní ṣíṣe tó pọ̀ ní gbogbo àsìkò tí a bá ní àǹfààní àti máa ṣe kódà bí yẹn lọ lójú ọ̀nà kó máa ṣe pẹ̀lú ọkàn rẹ̀ ó da lásìkò yìí gan àwọn àdúrà àwọn tẹkbírì yẹn wọ́n pín sọ́nà méjì èyí tó yẹ pé nígbà tí oṣù bá ti wọ tó bá ti lé àsìkò náà láti bẹ̀rẹ̀ ṣíṣe tẹkbírì náà títí ọjọ́ mẹ́wàá bákan náà ẹlẹ́ẹ̀kejì ó ní èyí tá a ṣe lẹ́yìn gbogbo ìrun tá a bá kí ìrun ìrun farilla èyí tá a bá kí so èyí tá a máa ń ṣe ní gbogbo ìgbà òun á bẹ̀rẹ̀ nígbà tí oṣù bá ti lé títí di ayyamu tashrik ọjọ́ mẹ́ta lẹ́yìn ọdún. Uh, èyí tá a máa ń ṣe lẹ́yìn irun wọ́n bẹ̀rẹ̀ ní láti ìrọ̀lẹ́ ọjọ́ kẹwàá dùlhíjà láti ọjọ́ arafa nìyẹn láti ọjọ́ arafa fún ẹni tí ó bá sí ní maka ẹni tí ó bá lọ ṣiṣẹ́ hajj ìgbà tó wọ́n bẹ̀rẹ̀ nìyẹn èyàn máa ṣe ní gbogbo ẹ̀yìn ìrun ah, farilla. Uh, títí di ọjọ́ kẹta dòlìhíjà tàbí ọjọ́ kẹtàlá dòlìhíjà ayyamu tashrik ṣùgbọ́n àwọn tí wọ́n wà ní hajj àwọn bẹ̀rẹ̀ tí wọ́n láti gbà tí wọ́n bá ti sọ òkò ṣẹ̀pọ̀n tó bá sọ jamra ìgbà yẹn làwọn ti bẹ̀rẹ̀ títí wọn so kábàrà yẹn fún àǹfààní àwọn tá a wà nílé tá a lọ sí maka bí a ṣe máa ń ṣe ní gbogbo ìgbà wọn ni allahu akbar allahu akbar allahu akbar kabira èèyàn ṣe allahu akbar lẹ́ẹ̀mejì ẹlẹ́ẹ̀kẹta yóò ní allahu akbar kabira eléyìí ni tó rọrùn jù tó wà simple allahu akbar allahu akbar allahu akbar kabira síga ẹlẹ́ẹ̀kejì ó ní kó ṣe allahu akbar lẹ́ẹ̀mejì láìláha ilàlá lẹ́ẹ̀kan yóò wà tún ṣe allahu akbar lẹ́ẹ̀mejì yóò wà ní wọ́n lè láìláhàmdù bí kò sí allahu akbar allahu akbar la ilaha illallah wallahu akbar allahu akbar walillahi alhamdu síga ẹlẹ́ẹ̀kẹta ó ní kó ṣe allahu akbar lẹ́ẹ̀mẹta lẹ́yìn rẹ̀ la ilaha illallah yóò wá sí allahu akbar lẹ́ẹ̀mejì yóò wá sí walillahi alhamdu الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد إليني أو تكبيرات من شيء وناني تيين وناني ستا ما شيء ببواسكو الله جميع وياتي أيام التشريق بكنا ọjọ́ àràfá ọjọ́ tó so èyí tó ó ní kéèyàn ọgbà wẹ ọjọ́ àràfà yẹn torí pé anabi sallallahu alayhi wa sallam ó ní ma min yawmin akthari min an yu'tiqa Allahu fihi abdan min an-nar min yawmi àràfà kò sí ọjọ́ kan tí ọlọ́run máa máa mú ara ẹ̀dá rẹ̀ sílẹ̀ láti inú iná lọ sí inú aljanna gẹ́gẹ́ bí ọjọ́ àràfà bẹ́ẹ̀ náà nàbí sàásánàm sọ pé síyáwó yóò arafa àtẹ́sìbò alùláyà ayò kẹfìrọ̀ sẹ́nà ìpè ààwẹ̀ òjò arafa ọlọ́run máa fi pa ẹ̀sẹ̀ ìdárẹ́ fún ọdún kan ẹ̀sẹ̀ ọdún kan lọ́lọ́run fi parẹ́ alẹ́tì kọ́bìlẹ̀hù èyí tó wá téèyàn ti ṣe síwájú òjò arafa náà wà sẹ́nà tó lẹ́tì báàdà bẹ́ẹ̀ ni ọdún kan tí ó tún tẹ̀lé so gbogbo orú àwọn nǹkan báyìí kì í ṣe tí a máa fi ń ṣeré kéèyàn ó try láti jẹ́ pé òun náà wà nù ẹ̀ tí ọ̀ràn kan pé ọlọ́run foríjì òun and then adébísà sálẹm ó kọ́ wa ní àdúrà tó yẹ ká máa ṣe ní ọjọ́ àràfá yẹn ó ní káyìrú dùá dùá yóò mọ̀ láràfà àdúrà tó lóore jù ó ní àdúrà tó yẹ ṣe ní ọjọ́ àràfá kódà bẹ́ẹ̀ yóò sí ní mẹ́ka wa khayru ma qultu ana wa nabiyyuna min qabli ohun tí mo máa ń sọ àtàwọn ànábì ọlọ́run tó wá síwájú mi oni la ilaha illallah wahdahu la sharika lah lahul mulku wa lahul hamdu wa huwa ala kulli shay'in qadir anabi sallam fún wa ní òun pé àdúrà tó máa ń gbà ní ọjọ́ yẹn àtàwọn àwọn ànábì ọlọ́run tó wọ́n ti wá síwájú òun أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير so ó tọ́ fún àwọn mùsùlùmí ká máa ṣe lè tó pọ̀ jù bákan náà ìmáàmù náwàwí ó ní ó an yastafriga al-insanu fi dhikri wa du'a wa qira'ati al-qur'an kéèyàn ó lo àsìkò rẹ̀ nínú àwọn àsìkò tó ní kó lò láti máa fi ṣe zikr àti àdúà àti kíka alukur'an kó máa gba àwọn àdúà oríṣiríṣi tí ó gbà wá láti ọ̀dọ̀ anabi muhammad sallallahu alayhi wa sallam bákan náà kó gbàdúrà fún ara rẹ̀ àti àwọn ọmọ àti àwọn òbí ẹ̀ àti àwọn alájọgbé ẹ̀ so nínú ohun tí ó yẹ kéèyàn máa ṣe nínú àsìkò yìí nìyẹn bákan náà léyà ó ní ẹran dúdú ẹran dúdú ìtorí pé àsìkò tí ò sí mọ́ àrùn àfẹnubá kéékèèké ni àkọ́kọ́ súnà ni tó lágbára súnà níbi muhammad sallallahu alayhi wa sallam tó sì lágbára torí pé anabisa sallam ó kún wa ládùn ká ṣe and then àdìsí wa pé anabisa sallam wọ́n máa ń pa àgbò méjì èyí tó níwo tó sì ní irun funfun lára àti dúdú gbogbo àsìkò ọdún mẹ́wàá tí anabi sàlá sàlám ṣe ní Medina kò sí ọjọ́ kan tí anabi sàlá sàlám kò paléyà lẹ́yìn tó fi hàn pé súnà tó lágbára ni so gbogbo ẹnikẹ́ni tí ó bá ní àǹfààní tó sì ní ohun tí ó fi pa kó gbìyànjú kó pa ẹran léyà bákan náà àwọn afáàní pípa ẹran léyà yẹn kéèyàn fi gbé súnà anabi ibrahim kó fi gbé dìde aleyhi salatu wa kuma kápa náà ó ju kí a fi owó ẹran yẹn ká fi ṣe sádàkà lọ ká pa ẹran ọ̀hún olólọ́lá ju ká mú owó owó ẹran ká fi ṣe sádàkà lọ. àwọn ìdájọ́ kan nínú àwọn ìdájọ́ ẹran pípa tá a mẹnuba torí àsìkò àwọn ẹran tí a lè pa ó ní ràkúnmí àbí màálù àbí àgbò àbáwọn ewúrẹ́ ẹni ọba fẹ́ pa ràkúnmí ó di dandan kọjá pé ràkúnmí tó ti pé five years ọdún márùn ẹni tí ọba pa màálù ó di dandan kọjá pé màálù tó ti pé ọdún méjì ni ẹni tí ọba pa àgbò ó di dandan kọjá pé àgbò tó ti pé ọdún kan ni so àwọn eléyìí ni ọdún àwọn ẹran tá a lè pa kò sì sí èyí pé kò sí àǹfààní fún yẹn láti pa èyí tí ò tó àwọn tá a sọ yìí àyàfi ewúrẹ́ nìkan ewúrẹ́ téèyàn bá fẹ́ fi ewúrẹ́ ṣe léyà ó di dandan kọjá pé èyí tó ti pé oṣù mẹ́fà ni èyí tó ti pé oṣù mẹ́fà so now rakumi uh, ràkúnmí ọdún márùn màálù ọdún méjì uh, àwọn uh, àgbò àti abo rẹ̀ ọdún kan bẹ́ẹ̀ ni ewúrẹ́ kọjá bí oṣù mẹ́fà bákan kò padà kọjá pé àgbò ni nìkan ẹni tó bá fẹ́ ra àgbò ó lè jẹ́ àgbò akọ ó sì lè jẹ́ àbò gbogbo ìtọ́lọ́mba fún yẹn ní agbára àti ṣe lèyàn lè ṣe gbogbo ẹni tí ó bá fẹ́ pa ẹran fún léyá nígbà tó bá ti rà yẹn àsìkò náà ni ó ti ṣe pé ẹran iléyà ọ̀run ni so lẹ́yìn ìgbà tó bá sì ti fi tó fi ti rinlẹ̀ pé ẹran ilé òun lòún rà yìí àbí ẹran ó lè máa ó lè jẹ́ pé ó ń sinran nulẹ̀ kọ́ wa mú kan wípé èyí tó òun máa pa nínú ọdún yìí so ó di dandan kó ṣe yẹn alákọ̀ọ́kọ́ àwọn ìdájọ́ tó wà lórí ẹ̀ lẹ́yìn ìgbà tó bá ti fi ẹran tó ń máa pa hàn ó ní pé kò tọ́ fún kọ́ta ẹran náà kò sì ní change ẹ̀ pẹ̀lú omi àyàfi kọjá pé èyí tó dáa jù nù lọ kọ́ wá dọ́gbọ́n pé àìrán ẹ̀ ti tóbi jù kò yẹ kí n pábúlé yá jẹ́ ń wá mi àà tí ọba jẹ́ lọ́pìn ìgbà tó wà ti ṣe tààyè ni ẹ̀ tí ọba wá mi àyàfi èyí tó dáa jù nù lọ so lẹ́yìn lópin ìgbà tó bá ti wà lọ́wọ́ ẹ̀ ipe ẹran léyìí òun ni tí ib bá tí nǹkan kan bá wá bá ẹran náà lẹ́yìn náà kò pa dandan pé kọ́ lọ ra omi rọ́pò rẹ̀ tí kì í bá ṣe pò ń lọ for example èèyàn rẹ ẹran lámìláfíà rẹ̀ lọ́wà so níbi tó ti wá ń tọ́jú ẹ̀ síwájú kí àsìkò tó dé ọ̀rọ̀ a ní àléébù lẹ́sẹ̀ àbí ó ní lápá so kò pa dandan pé kí kọ́ra míì mọ̀ so ohun tí wọ́n ń sọ ni pé ní àsìkò tó bá fẹ́ ra gangan o láti rí pé ètò lálàáfíà ni tí nǹkan kan bá wá débà lẹ́yìn rẹ̀ kò sí kò sí aburú kankan fún ọ lẹ́yìn náà débi pé kódà bó tiẹ̀ sọnù àbí wọ́n jí láì jẹ́ pé òun ló ṣe sábàbí rẹ̀ kò sí aburú kankan lórí ẹ̀ kò sí padà kò sí jẹ́ pé dandan ni kó ra omi ìrọ́pò rẹ̀ kódà bọ́ jẹ́ pé lẹ́yìn oṣù kan tí a ti ṣe léyà lọ́wọ́ ṣẹ̀ṣẹ̀ rí ẹran náà ó lè pa ó sì pa fún léyà ni lópin ìgbà tó bá ti fi hàn yín pé ẹran léyà òun ni bákan náà àwọn àléébù tí ò gbọdọ̀ tí ò tọ́ fún ẹran tí a fẹ́ pa ó ní pé àkọ́kọ́ kó má jẹ́ pé èyí tí ò afọ́jú èyí tójú rẹ̀ kan ti fọ́ ó ní àwòrán èyí tí ojú rẹ̀ kan ti fọ́ àbó ní àléébù kan lẹ́yìn ijú so yẹn a lè fi paléyà èyí tí ń ṣàìsàn tí àìsàn náà tó hàn mẹ́bí torí pé kò lè rìn àìsàn yẹn ti wọ̀ lára a ẹ̀ pa iléyà ẹlẹ́ẹ̀kẹta ó ní èyí tí àlébù ń bẹ ní ẹsẹ̀ rẹ̀ tí ò lè rìn dáadáa tó ń tẹ̀rìn irú yẹn a lè fi paléyà ẹlẹ́ẹ̀kẹrin ó ní èyí tí wọ́n ti tí wọ́n ti ṣe kíní ẹ̀ um, èdè pé tí wọ́n tán fọ́ ẹ̀pọ̀n rẹ̀ kí ni wọ́n ń pè wọ́n náà a ní fi yẹn náà paléyà hmm. àwọn kan àjẹ́ ah, kí ẹ mọ́ ẹ mọ́ wọ̀rí ẹ mọ́ ti ìdààmú ṣáàlù ó ní pé àwọn kan máa ń ṣe torí kí ẹran lè tóbi and then nínú àwọn olùmọ̀ wọ́n ní tí wọ́n bá ṣe kí ní ẹ̀gàn ẹran ẹ̀ ó tún máa ń dáa ju ẹran yòókù lọ so lónìí gangan ni mo kà í pé àwọn afáàní tó bá yẹ pé torí ìyẹn náà fi ṣe àǹdẹ lẹ́yìn ìgbà tó ń ṣe yẹn náà tó ṣẹlẹ̀ sí ẹran náà nìyẹn kò sáburú a lè fi paléyà torí pé ó wà nínú àwọn ń tá a fẹ́ ẹran tó dáa àti tí ó tóbi náà bákan náà àwọn aib àwọn àléébù tí ò tó ń kàyí kò sáburú ká fi rú àwọn ẹran yẹn ká fi paléyà kódà bí ìwo ẹran bọ́bá kán kò sí ń táburú pé a lè fi paléyá kódà bí ò ní o a fi paléyá náà bákan náà ẹran iléyà ẹyọ kan ó ti tó fún fámìlì kan ẹran iléyà kan ó tó fún fámìlì kan torí pé nígbà wọ́n bá pa gan ohun tó máa sọ pé ohun tó máa sọ òun ni pé ẹran òun ni òun àti àwọn fámìlì òun òun àtàwọn fámìlì òun so kò pa dandan kọ́kọ́ pa kíyàwó ọ̀pá kìí ṣe dandan ni sùtọ́n tọ́pọ́ wá wù pé òun náà fẹ́ ṣe ìbáàdà yẹn torí pé òun náà nílọ sábúrú nù ẹ̀ òun kálukú wọn lè pa bet tí eh, olórí ilé bá ti pa kò sí kò pa dandan lórí àwọn yòókù àwọn náà lè wọ abẹ́ rẹ̀ kó sì ní ládàá pé wọ́n padé ya so adarúkọ ràkúnmí àti màálù èèyàn méje wọ́n lè papọ̀ lórí rakumi kan àti màálù kan kọ̀ wá padàdà kọ́ ẹ pé wọ́n gbọ́dọ̀ pé méje àwọn márùn wọ́n lè rà àwọn mẹ́rin wọ́n lè rà àwọn mẹ́ta gan lè rà èèyàn kan gan fún rẹ̀ ó lè rà pápá jùlọ nínú àwọn ọ̀rọ̀ táwọn afá máa ń sọ pé èwo ni ó lọ́lá jù ohun tí wọ́n máa ń sọ ni pé àgbò ní bá alax kìí sàgbò èyí tó lọ́lá jù ní ràkúnmí èyí tó tẹ̀lé ní màálù èyí tó tẹ̀lé làgbò torí pé ẹran léyà ẹran pípọ̀ la fẹ́ anabisa nígbà tó ń sọ̀rọ̀ nípa ládá táwọn èèyàn máa ní wíwá sí jimá fún mi ní àbínà wíwá ládá téèyàn máa ní wíwá sí jimá ó ní ẹni ọba wá ní àsìkò àkọ́kọ́ gẹ́gẹ́ bí ẹni ó dú ọ̀rọ̀ àkọ́mẹ́ láti fi ṣe sacrifice fún ọlọ́run ẹni ọba lásìkò àkọ́kọ́ ẹni ọba wá lásìkò ẹlẹ́ẹ̀kejì gẹ́gẹ́ bí ẹni ó dú màlúù ni ẹni ó wá lásìkò ẹlẹ́ẹ̀kẹta gẹ́gẹ́ bí ẹni ó dú àgbò ni ẹni ó wá lásìkò ẹlẹ́ẹ̀kẹrin gẹ́gẹ́ bí ẹni ó dú adìẹ ni ẹni ó wá lásìkò ẹlẹ́ẹ̀karùn gẹ́gẹ́ bí ẹni tí ó fi ẹyin adìẹ ló fi ṣe sàárà so àdẹ́yìn tá à yìí kí ni kúrúbà ló ń nà so èyí tó ló lájú ó ní àgbò bet i mean ó ní ràkúnmí ìdí táwọn mi fi ń sọ pé àgbò ni pé torí pé ó ní aslu e pé ó ní ìdí tá fi ń ṣe súnnà yẹn torí pé n tí ọlọ́run fi rọ́pò fún anabi ibrahim fún níbi ọmọ rẹ̀ ó ní àgbò kọ̀ fi hàn pé òun ló lọ́lá jù torí pé ẹran yẹn afẹ́ka jẹ afẹ́ka àwọn èèyàn lẹ́bùn afẹ́káfi ṣe sàárà ẹni ọba dúra kún mi ẹ dákun irú àwọn èèyàn mélòó lẹ́rù pé wọ́n jàǹfààní bí kíní rẹ̀ wọ́n pọ̀ ju ẹni ó dú àbò so ibi tí ládàá rẹ̀ wà gan nìyẹn ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ náà ẹni ó dúra kún mi àbẹ́ni ó dú màálù àbẹ́ni ó dú ewúrẹ́ ẹni ó dú ewúrẹ́ lè ní ju ẹni ó dúrà kún mi lọ torí pé ìtọ́lọ́n fẹ́ lò nínú ọkàn wa nígbà náà ó ní ìbẹ̀rù ọlọ́run wa so ẹlòmíì tó dú ewúrẹ́ yẹn ìbẹ̀rù ọlọ́run ọba rẹ̀ ó lè jẹ́ kó ní ládájú ẹni tó dú eh, ràkúnmí gan lọ afárasìkò ẹ̀rọ amúsùlùmí fún wa díẹ̀. <laughs> mo ti rí pé ẹ ti ẹ̀yìn ti ń sáì tọ́ bákan náà àwọn tó jọ mọ́ léyà ò ní pé a lè ṣe léyà ǹjẹ́ a lè ṣe léyà fún ẹni ó ti kú àwọn afáàní ó ní ó pín sí ọ̀nà tó pọ̀ àkọ́kọ́ ni pé tó bá yẹ pé ẹni ó kú yẹn ó ṣe àsọtẹ́lẹ̀ ni ó ṣe àsọtẹ́lẹ̀ pé àìsàn tí mò ń ṣe tí ọlọ́run bá bá jẹ́ kí tó jẹ́ tọlọ́jọ́ ẹ bá mi paléyà so èèyàn lè pa iléyà fún torí wọ̀síyà so kódà èèyàn lè yọ nínú owó tó fílẹ̀ fún ogún síwájú kún tó pín gún lópin ìgbà tí pé owó àgbò náà kò tó one third in tó fi ilẹ̀ tó bá ju one third lọ àní ṣe ẹlẹ́ẹ̀kejì ó ní pé ká sọ pé àgbò yìí ó ti bàbá mi tó ti kú ni ní ọdún márùn àbọ̀dún kan àbọ̀dún méjì tó ti kú sẹ́yìn ká wá sọ pé àgbò yìí ó ti ti mi ni ti bàbá mi ni tèmi ni. Te èyí ò ní ò sí nu sunna anabi sallallahu alayhi wa sallam ọlọ́ni wà laysa lil insan illa ma sa'a gbogbo èèyàn pátá ihun tí wọ́n ní lẹ́sàn òní tí wọ́n ṣe nínú àwọn tí wọ́n kú fún anabi sallallahu alayhi wa sallam ọ̀nkù hamza ìyàwó ẹ̀ khadija àwọn ọmọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta wọ́n kú sí anabi muhammad sallallahu alayhi wa sallam nínú wọn ọmọ rẹ̀ ọkùnrin wọ́n kú kò sí kata gbọ́ pé anabi sallallahu alayhi wa sallam pàlẹ́yà fún ìbáyá pé oore kan ní bẹ́ńbẹ́ àní síwájú anabi ṣe then step ẹlẹ́kẹta ó ní bàbá mi ti kú ìyá mi ti kú mo wá fẹ́ pẹran màá wá sọ pé ẹran yìí ó ti tèmi àtàwọn ẹbí so àwọn ẹbí yẹn mo mú nínú àníyàn mi pé bàbá mi àti ìyá mi àtàwọn ọmọ mi àti ìyàwó gbogbo wọn pátá wọn ń bẹ lábẹ́ àgbò náà eléyìí ọtọ́ àwa ní rẹran khas musamman torí bàbá tó ti kú àà èyí ò nìkan ni kò sí. Si nínú àwọn tí ó tún wà kí èèyàn fún rẹ̀ pa ilé ẹ̀ ló dáa jù pẹ̀lú ọwọ́ ẹ̀ tó bá lè ṣe bet tó bá wá ṣẹlẹ̀ pé kò sí lára ó fẹ́ nìkan ṣe pé bá mi pẹran ni kò sábúrú nú ẹ̀ àbí wá pé wá lè pẹran kọ̀ pa nígbà tí wọ́n bá máa dú ẹran yẹn ó dáa kó náà wà ń bẹ̀ kó náà wà ń bẹ̀ ẹni tí ọba wa pẹran yẹn òun ni ó dà níyẹn pé ẹran yìí ó ti lágbájá ni mo pa understand na so ẹni tí ọba pẹran òun fún rẹ ló yẹ kó pẹran tọ́ba wa pẹran yẹn ọjọ́ ọdún yẹn gangan ló dáa jù kódà bẹ́ẹ̀ yẹn ọba pa mẹ́ta bẹ́ẹ̀ yẹn ọba pa mẹ́rin kó pa mẹ́rẹ̀ẹ̀rin yẹn ní ọjọ́ ọdún yẹn ló dáa jù kó wá pín ní ọjọ́ kejì ọjọ́ kẹta kò sábúrú nù ẹ̀ bẹ́ẹ̀ tí ó bá pa wọ́n ní sequence náà kò sábúrú nù ẹ̀ bẹ́ẹ̀ tí èyí tó dáa jù ńlá sọ yẹn tí a bá fẹ́ pẹran aláti ṣe allahu akbar a sì tẹ a wo alqibla. Al apó òsì rẹ̀ láfi lélẹ̀ and then ẹni tí ọba pa yóò fi etí ẹ̀ yóò fi bo ojú yóò wá gbé ẹsẹ̀ lé mọ́lẹ̀ àbí tó lé wẹ́lómi kan mú un dẹ̀ mọ́lẹ̀ so ari uh, and then alari ti a a aṣáàpù ọ̀bẹ tá a máa fi pa bákan náà kò dáa ká máa ṣáàpù ọ̀bẹ níwájú àbò tá pa wọ́n ní kò dáa bẹ́ẹ̀. now a sì gbọ́dọ̀ pẹran síwájú kún tó kírun eid àwa gan fúnra wa tá a bá lọ sí eid a gbọ́dọ̀ kẹran síwájú ká tó pẹran ká tó kírun a pẹran ni lẹ́yìn ìgbà tá a bá kírun tán kọ̀ sínú májẹ̀mú pé àfìgbà tí lè má mú bá pa káwọn tó pa lópin ìgbà tá a bá ti kírun ó ti tọ́ka pa ẹran náà. bákan náà ohun tí àwọn àfáà sọ pé kò dáa láti ṣe nígbà tá a bá fẹ́ pẹran yẹn ó ní èyí tá lákọ̀ọ́kọ́ ká pọ́n ọ̀bẹ níwájú ẹran tá a pa àbí ká pa ẹran tí ẹran mi ń wò ṣe understand kódà bó tẹ pé adìẹ lápá ká máa pa níwájú adìẹ míì tí ń wo bí wọ́n ṣe ń pa wọ́n ní kì í ṣe ń tọ́ da ee. now àbí kọ́ ẹ pé adá ẹran tá a fẹ́ pa adá lẹ́sẹ̀ adá ní apá síwájú ká tó pa àmọ́ mọ̀ fara ní a gbọ́dọ̀ fara ní ní àsìkò tí abafẹ́ pa àwọn nǹkan mẹ́ta ìwọ̀n ni àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ bẹ́ẹ̀ ní pínpín ẹran ká jẹ nínú ẹ̀ ká sì fi nínú rẹ̀ ká fi tọrẹ ká sì fi ṣe sadaka sadaka ọ̀tọ̀ ọrẹ ọ̀tọ̀ sadaka ọ̀tọ̀ ọrẹ ọ̀tọ̀ ọrẹ ọ̀rẹ́ mi kan òun náà pẹran mo mú ẹran lọ fún ọrẹ lélẹ̀ o ṣùgbọ́n sádàkà ẹni tí ò ní pẹ́ẹ́pẹ́ ní ń wà ní ẹran ní eléyìí ò ní sádàkà so méjèèjì la ní àǹfààní àti ṣe nínú ẹran yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ tó máa ń sọ pé èèyàn ó da sí mẹ́ta ìyẹn kì í ṣe pé ó wá látọ̀dọ̀ anábì sallallahu alayhi wa ó wà nù sẹ́tàwọn àfa míì tí wọ́n máa ń ṣe lásìkò lásìkò tó ti pẹ́ wọ́n pé wọ́n máa ń dá ẹran yẹn sí mẹ́ta wọ́n á fi kan wọ́n á jẹ ọ̀kan wọ́n á sì tún fi kan ṣe sàárà wọ́n á fi kan san tán rẹ̀ kò wá padà dá pé aláti pín sí mẹ́ta oríṣiríṣi aburú ká dín pamọ́ nínú ẹran iléyà ká dín wọn ká kó pamọ́ ká ara máa jẹ́ kò sábúrú rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀ẹ́. <laughs> kò kìí ṣe aburú ni nínú àwọn tí mo fẹ́ mánu bẹnu bà torí pé àsìkò ti lọ ó ní a lè fún ẹni tí kìí ṣe mùsùlùmí lẹ́ran léyà ẹni tí kìí ṣe mùsùlùmí a lè fún nínú ẹran léyà kò sáburú nù ẹ̀ kódà bó tiẹ̀ jẹ́ pé ààrán kan pé yọ gbẹ̀sìn kò pa dandan yìí pé bóyá nítorí pé ẹ̀ ń tà ń rankan pé bóyá tá a bá ń ṣe dáadáa fún olè gbẹ̀sìn kódà bá àrò kan pé yọ gbẹ̀sìn a lè fún ẹni tí kìí ṣe mùsùlùmí ní ẹran léyà. a sì lè jẹ gbèsè ẹran léyà bóyá mo ní ẹnìkan tó mọ̀ mí ti ń tẹran pé mo fẹ́ ẹran yìí ń san owó fún ọ lásìkò báyìí kò sábúrú nú ẹ̀ lópin ìgbà tí mo bá ti mọ̀ yẹn pé mo ní nǹkan kan tí mò ń retí tí màá fi san owó ẹran yẹn kódà àwọn afáà ni kódà bẹ́ẹ̀mì náà bí wọ́n jẹ mí ń gbèsè kan àbí bẹ́ẹ̀mì náà bá jẹ gbèsè míì ṣùgbọ́n ohun tó dáa jù fẹ́ni tí wọ́n jẹ ń gbèsè àbí bó ni yóò bọ́ wọn jẹ ẹni tó jẹ gbèsè ó sì fẹ́ pẹran wọ́n ní kọ́ san gbèsè ló dáa ju kọ́ pẹran lọ torí pé ìwọ gbèsè ń tóbi ju ìwọ̀ ẹran lọ torí pé gbèsè ọ̀ràn yẹn ni kò san eléyìí kì í ṣèṣe ọ̀ràn yẹn ni kò ṣe iléyà bákan náà a lè ra àgùká gúnyàn ìpè kọpa mo pé a sọ̀rọ̀ yẹn ní last time kí ni bó dọ́dà pé ọ̀rọ̀ yẹn fẹ́ rọra yàtọ̀ sí ti àsọlé ni bet èyí tó tó tó ṣe jù ni pé kò sí aburú kí èèyàn kọ́ra ẹran kó fún yẹn pé gbà fi sìpàlẹ́yà ṣùgbọ́n lásìkò tó bá ti fún yẹn kò wá ní agbára lórí ẹran mọ́ ẹni ó fún lọ lágbára tó bá wá wu òun ó lè pa fúnléyà ó sì lè ṣe fún nǹkan míì ẹni abábùn lẹ́bùn ló lágbára lórí ẹ̀bùn tá a fún ní tó bá wù ló lè fi ṣe tó bá ní gbèsè. Uh, tó fẹ́ san ó lè pa ó lè ta ẹran kó fi kó fi san gbèsè rẹ̀ tó bá sì paléyà náà ó ní ládàá iléyà torí pé ti di tiẹ̀ ó ti di tiẹ̀ so ẹni ó fún ládẹ́ẹ̀bùn ẹni ọ̀pá òní ládàá ẹni ọ̀pá léyà náà. àwọn nǹkan tí ó pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ rẹ̀ gbogbo ẹ̀ láti mọ̀ a ta nínú ẹran náà gẹ́gẹ́ bí awọ rẹ̀ àbí fi san ẹni ó dúnran tó ṣiṣẹ́ a gbọ́dọ̀ fi ṣe kò sí aburú fi awọ rẹ̀ ṣe kò sáburú ẹ̀ ẹni fún ní ntọ́ba wù mí mo lè fẹ́ràn náà ṣe mo lè tà á àmì ẹran tí a máa há fún àwọn èèyàn ní ọjọ́ iléyà àwọn eléyìí mú wá fún mi àwọn eléyìí ẹran wá pọ̀ lé àná èmi nìkan ó mo ti fẹ́ jẹ léyìí à mo wá múnú ẹ̀ mo fi sọ́jà ìpẹ́tọ̀ ẹran ni ẹni ọba fẹ́ rà kò sáburú nú ẹ̀ kò sí àdúrà kankan tá a máa ń ṣe tá a bá fẹ́ pa ẹran kò sọ àdúrà kan pàtó o ní bísímìlá Allahu akbar ju pé téèyàn ó tún sọ pé ẹran yìí ó tèmi àtàwọn aráalé mi. ẹni tí kìí kírun mùsùlùmí ni ṣùgbọ́n kìí kírun tó bá palẹ̀ ya ń kọ́ wọ́n ní ilé ọ̀rẹ́ wọn kò kò ṣe náà ni tó bá fún wa lẹ́ràn ọ̀hún ká mọ́ gbà ìpè àfa iléyà lọ pa ọ kírun ààrí ọkọ ọba kírun ọpa léyà àwọn oníjẹ ẹran o now ẹni ọlọ sí maka sóun lè paléyà kò sí iléyà lórí ẹni ọlọ maka kò sí iléyà lórí ẹni ọlọ maka adáyà làwọn máa ń ṣe torí pé anabi sallallahu alayhi wa sallam gbọ́ pé anabi sallallahu alayhi wa sallam parí ẹrí bet àwọn afáàní ìdí pé kò pa dandan lórí wọn ṣùgbọ́n ni ọba wù ó lè fi ohùn sílẹ̀ pé lọ́jọ́ léyà ẹran ni ẹ bá mi pa ó sì lọ sí maka kò sáburú nù ẹ̀ ṣùgbọ́n ní maka ìpé wọn fẹ́ palẹ́yà torí iṣẹ́ tí ó ṣe ń jọ́ náà ni ló lọ́lá ju gbogbo nǹkan míì tí tó ṣe lọ wallahu alam lórí eléyìí ni a ti dúró èyí tí a ṣe tó tó ṣe déédé ọlọ́run kò fún wa ládẹ́ èyí tá a ṣàṣìṣe ọlọ́run kò foríjì wa wasalaamualeykum wa rahmatulahi wa barakatuh. kò yé mi ṣé torí àníyàn wọn lè ń béèrè. àníyàn pé máa pàlẹ́ àdàn àmọ́ pé àgbò tó ṣe tó tó ọ̀rá sí ní ti kọ́bẹ̀ láti ní twenty five sí thirty. àìlẹ́yìn ọ̀wọ́n. yàrá sọ ẹ̀yìn so wọ́n ṣe ọwọ́ ọjọ́ bíi méjì àti mẹ́ta kí ẹ wá ní àwa ìtọ́ abalẹ̀ rí àbùkù kan déètì àbí hundred dáàlì àtọ́lọ́dún méjì tó sì fún wa ní ẹran pàtì àtọ̀lẹ́sọ̀ báwo ló wà níyàn ló sí ọ̀dọ́ kò sáàbùrú kankan nù ẹ̀ kò sáàbùrú sẹ́rí èèyàn ní free choice lórí kìíní tó bá wùyàn kó pa ràkúnmí tó bá wùyàn kó pa màálù tó bá wùyàn kó pa àgbò kó pa dandan yìí pé àgbò lọ gbọ́dọ̀ jẹ́ so and then gẹ́gẹ́ bí agbára èèyàn ni ẹni ọba lówó tó bá rè é tó ń wọ́n. èyí eh, tó yó dáadáa ń ta fẹ́ jù nìyẹn ẹni tí ọba ní tó ń wòye pé eléyìí ni ó pòun jù táwọn ọ̀ra màálù wọn kójọ pọ̀ ọ̀ra màálù ihun tí wọ́n rí lẹ́ran yóò tó fẹ́ ju ti ẹni ọ̀ra gbòòrò kọ́ nù ẹ̀ kò sí tó burú nù ẹ̀ tẹ̀ àánú kò tó time ní tó wọ́n ṣẹlẹ̀ ni pé anabisa ọ̀sánlẹ̀m àsìkò kan wà tí anabi kọ̀ fún wọn láti fẹ̀ràn lé apamọ́ ó nídìí látìgbà nígbà tí ìdí yẹn sì ti lọ anabi gbà fún wọn kó dín ẹran lé apamọ́ torí pé lásìkò náà kò sóúnjẹ nílùú bẹ́ẹ̀ sì ni nǹkan nǹkan wà very fún àwọn tàríkà so irú àsìkò yẹn kì í sàkó téèyàn máa kó nǹkan pamọ́ ni lànàbì fi kọ pé ẹnìkan ò gbọdọ̀ kó ẹran pamọ́ ju tí ó jẹ lọ so that àwọn tí wọn ò ní náà àwọn náà fi rí ṣùgbọ́n lẹ́yìn ìgbà náà ó gbà fẹ́ níbọ̀dì láti fi ẹran rẹ̀ pamọ́ bet n tó pèsè pàtàkì kó jẹ nú ẹ̀ kó gun àwọn èèyàn nú ẹ̀ ó sì fi ṣe sádàkà nú ẹ̀ tó bá ti ṣe tí ó ní agbára rẹ̀ kó sábúrú nú ẹ̀ kò lásìkò. No ee eh. ṣùgbọ́n kò sí ń tà jẹ́ tí ìtàn ní ọ̀sẹ̀ kan lásìkò ní yásùpọ̀ ọ̀gbà tí ó lè bá wáyé yá ẹ tó bá fún yàn lóhùn pé kéèyàn bá palẹ̀ yà kó sá. ìpẹ́ kó fún wọn pọ́n palẹ̀ yà kó sá burú náà ẹ kò bẹ́tí tó dáa ni pé kí wọ́n jẹ́ kó mọ̀ so that àníyàn títí ẹni tó jájú kìí ṣe àníyàn ẹni ó fún ẹni ó fún ẹ̀bùn lásán lòun kìí ṣe pípa léyà òun ló ní àníyàn ìpàdéyà wọ́n jẹ́ kó mọ̀ so that àwọn ìyáálé wọn ní iléyà alágbájá ni àti ti àwọn ìyáálé ìyáálé rẹ̀. èèyàn ẹ bẹ́ẹ̀ àgùntí mọ́tà ní sixty thousand tẹ bá pọ̀ kí ẹ̀rẹ̀ màálù sixty thousand ẹ̀rì màálù sixty thousand ẹ̀rì pé màálù sixty thousand ìyẹn lọ ra ló náà ní àkàtò ní ibà owó tí wọ́n fẹ́ ra yìí ṣé kí kí n kúra màálù pàtó bí owó kẹfẹ́ fine fine kò sáburú nù ẹ ṣe rí tí àgbò fi wọ́n torí pé àwọn èèyàn rò pé àgbò nìkan lèèyàn lè pa so àgbò nìkan lèèyàn rà and then ọjà títà demand ló máa mú kí ọjọ́ wọn n táwọn èèyàn bá demand fún òní wọn èyí táwọn èèyàn ọ̀bá rà kì wọn so ìbájẹ́ pé àwọn èèyàn mọ̀ ní pé eh, màálù náà ó paléyà kódà gan èèyàn ó tún ní ládàá ju ẹni ó pàgbò lọ àwọn ọmọ ra màálù ní tí ó fi ra àgbò ní sixty thousand tí ó sì rí màálù sixty thousand èé ṣe màálù lọ láti rà kò sáburú nù ẹ̀pẹ́ ẹ̀pẹ́. Gbàtí ọmọ ní àwòkán tó fi tó fi pa fún ọ àti ìyá ọmọ ìyá rẹ̀, ó lè sọ fún bí ìyàwó rẹ̀ pẹ̀pọ̀ á palẹ̀ ìyàwó nínà, nínà kẹ́ lé kan náà àti kẹ́. Àná tí a bá lágbo ẹni ó ní àgbo gangan ó ní ìdájọ́ ìré ìkànnà àti mọ́gẹrun àti nǹkan kan lọ́wọ́ àgbo àwọn tó tí ó máa wọnú eh, ẹyí iléyà rẹ̀ kò sí fáwọn kò padà lọ lórí àwọn tí wọn. ọwọ́ àtúnṣe rẹ̀ pé ìyàwó èèyàn máa pa ọkọ náà máa pa àmọ́ ìyàwó ń ṣiṣẹ́ onímọ̀ mú rẹ̀ wá ọkọ̀ náà bàbá ọkọ̀ náà bàbá ọwọ́ àtúnṣe rẹ̀ pé ọkùnrin owó ẹ̀yìn méjèèjì ọ̀ká àgbò ẹjọ́ gbàgbà owó ọkọ ọ̀ká owó ìyàwó náà ọ̀ká àwọn tá a bá dà pọ̀ àrọ̀ yọ̀ká á lè pa hmm. tọ́ ṣé tá a bá dà pọ̀ yìí lọ́jẹ̀ ni àti ètè yẹn kan ni àbí gbogbo wọn náà. nígbà yẹn àsìkò yẹ kó ṣe ni pé ìyàwó yóò so ọkọ ní ọ̀pá àgbò yọ wá fi gbogbo àwọn ìyáálé rẹ̀ sábẹ́ rẹ̀ ẹ̀ eh, tó dáa jù nù torí pé ọkọ ní náà tó wà lẹ́kùn sílẹ̀. àwọn afa wọn ní ìyàpẹ̀ ẹnu ń bẹ lórí ẹ̀ àwọn kan wò pé kò sáburú nú ẹ̀ wípé tí iléyá àti àkíkọ̀ tó bá wà papọ̀ èèyàn lè pa àgbò kan fún méjèèjì but in tí wọ́n kọ́ pé èèyàn ò lè pa pẹ́ẹ̀pẹ́ ó ní ẹran pípa téèyàn ṣe fún núdù tó wá ń ṣe déédéé iléyá torí pé núdù yẹn èèyàn lèèyàn kan pa fún rẹ̀ ọlọ́run pa lórí bẹ̀t eléyìí ọlọ́run kàn pa bẹ́ẹ̀ náà ni àkíkà náà so méjèèjì náà dídúnra náà ni so kò sáburú nù èèyàn lè pa ẹran yẹn fún méjèèjì pẹ̀lú àníyàn méjèèjì kò sáburú náà. نعم وإياكم آمين àdúrà tó yẹ kéèyàn ṣe àmì àníyàn tó yẹ kéèyàn ṣe téèyàn bá fẹ́ àwọn tó máa ń fún lẹ́yìn ìgbà tó bá ṣe bísímìlá ọlọ́run àjọ aláhùn níkà wàlẹ̀. aláhùn níkà wàlẹ̀ kà. bẹ́ẹ̀ ni ó wà torí pé mi ò rí nínú hadith mi ò jẹ́ kí n mú wá bet mo rí ní kíkọ́ lẹ́nu àwọn tíra kan tí àwọn afáṣe lórí ọ̀rọ̀ léyà minka wàlẹ́kà àbí taqabbal Allahu minna na wa minhum burúkú ẹ̀. طيب السلام عليكم ورحمة الله إيه